This also brought to you by MDP Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.markwright.com slash donation. Ọkùnrin ló mú ní ọ̀rá àgbà ìnáwó mẹ̀táhà ìlú rà, ọ mẹ̀táhà ìsinmi inú rà ìtọ́jú tí kò ká ومن والله عليم بالظالمين أولكم إلى الظالمين كل ما لا ما تنتوبة وما تأتى لو خرجوا فيكم ما زادوكم إلا قبالا ولعودوا هلالكم يبقونكم الفتنة فيك وفيكم سماعون لهم والله علينا بالظالمين إذا لما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله علينا بالظالمين قلت آية قال لهم ناس أعلم حبينا بقى هنا هنا وقال له النبي إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم نؤت من المال الله عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤمن ملكا من يشاء والله واسع عليم ayé tá a tó jẹ nínú mọ́lẹ́ ìfọ̀mọ́lá ìlú ẹ̀ lánàá anyị ahapụ ededa agụọ ọhịa ọnọrị agụrị ọtụtụ ihe kụrụ dịka anyị bi ọnụ nyọka rekọrọ mgbe na hapụrụ ekọrọ gboo eji aka akọta ọhịa rekọrọ nọ akwụkwọ na kọrọ ya bụ mgbe e na dị kuma ya ba ta a warware idan ko wani wuri ta a jimilance ko na nan ya ba ne a warware ko mura mu shariyan shariyan shariyan kuma zan ta la wai wa qala lahum nabiyuhum inna allaha qad ma sanakum talut malika قالوا أما يكون له الملك علينا ونحن أعلم بالمسلمين ولم يخلق شم من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم وقال لهم نبيهم أن نجد لك أرى أن نقال كوني فإنك لك وقعوا إن الله قد بعث لكم الطالوت ملكا قال ما لن يروا ولا كتابة أولي أرى أن الطالوت من هذا نعم صدقاء وقال كوني لا تقع تمنى أن يروا أنك نجد لك النبي بيقول احنا ما بنعملش واحد إن الله قد قد بعث لكم طالوت ملك طالوت أنا أقول لك أن ọ̀gá rẹ̀ kọ́ àìká ọmọkùnrin náà kọ̀rẹ́ kọ́ wọ́n lè rí ẹ̀yìn ẹni bẹ kí ẹni wọ ewu náà ọmọ yẹ ọrọ. ọkà òun orí ọ̀rọ̀ àyàn ọ̀hún. máa sọlẹ́kùn mọ̀kúrọ̀ ọlú màlìkà òun orí ọ̀rọ̀ ọ̀kùnrin méjì ọ̀nà ọ̀kùnrin kẹ́ ọ̀wọ̀ gàrẹ́ kó ọ̀nà kọ̀mọ́ndà kọ̀mọ́ndà ọmọ rẹ̀ kọ́ ọlú bìrẹ̀ ìwé. قالوا لك أن يكون لهم الملك علينا قوم ربك أكادوا كما نبيك وقال قائل Adé wọ́n fi yan ni. Ọ̀rẹ́ ìwé tó ló máa yan ọ̀rẹ́ ni. Bí máa nánà náà ni wọ́n àdọ́ ọ̀nà rẹ̀ àwọ̀. Ẹ àlọ́ ọmọ tó hàn ní yan lùkàtọ̀. Bẹ́ẹ̀ àníbi tó ìjọ àti ìnáwó ẹ̀ka ọ̀nà náà àbọ̀gá rẹ̀ wáyé. Àmọ́ ẹ̀wọ̀n náà bá lè àyan ọ̀rẹ́ ni aláàní ọ̀rọ̀ níbi ọmọ àníbi náà tọ́ka yìí nàmàá ṣẹ̀ṣẹ̀rẹ̀ ọmọdé àti ọkùn ọdún tó máa lè ọmọ ìrà àti pọ́ọ̀lù tó Jika eh, yani kwa umuri mura, yani kukayo mihika hii, wa nahmu ahaku bilmulki. Ayabu kila kuna magari kuna mminan. Ayabu kuna mkabila wa, kwa hiyo na mwini kujena, ima wa nahmu ahaku, Iyan ko yana da ahadu bil mulki minhu sani kai wa nahnu ahadu bil mulki minhu ayyaw wa quran ayyaw kai ta yau da àyà àbọ̀gbá ni ní àwọn ẹ̀rọ. Sọ̀rọ̀ ọgbọ́n mi sọ̀rọ̀ ẹnu ọgbọ́n lẹ́nu ìṣẹ̀lẹ̀ ọmọ ọdún. Ọ̀là kọ́ máa wọ̀ fúra mu. Àbọ̀ ọ̀là bá bàbá. Ìdílé ìyàwó ọmọ náà, ayé náà bàbá láti ẹ̀hánà áfíríkà pẹ̀lúkà ọgbẹ́ amẹ́ríkà ní ìlú ìdílé wáyé mẹ́kẹ́ ọ̀gánáìlẹ́sẹ̀ náà náà wọ́n rárá. Ilé àbójútó ọ̀ ilé ẹ̀rẹ́ ẹ̀rọ bẹ́ẹ̀ àmọ̀gá bọ́ọ̀rẹ̀. Sùdáni àní permanent board member of permanent local nation. Ìbáṣọ̀ ní kòkúrú ní kí council go lẹ́yìn náà ń gbé tuntun. Àtẹ̀ náà wà bẹ̀rẹ̀ lóde àmì náà dámẹ̀ ní kàkà yìí sílẹ̀ ní ìgbọ̀n yìí. Bọ́ọ̀lì. Ilé ẹ̀ náà dọ̀tọ̀ ọkà ní ìran náà ẹ̀ náà olùkọ́ náà náà ẹ̀ bọ̀ ọ́nà náà. Àdúrà ní ilé ẹ̀ náà dọ̀tọ̀ náà náà ẹ̀ ọ̀nà ìdílù ṣáájọ́lọ́sàbẹ́ àìmá ní ìgbàgbà ẹ̀yìn bàbẹ́ ìyí ẹ̀nà ọ̀gbọ̀sẹ̀ nínú àdọ́sàbẹ́ yà àdọ́ amẹ́ríkà ẹ̀rẹ́rìkọ̀ bàtà agbègbè orí some twelve to eleven to ten ẹ̀nà ẹ̀rẹ́dọ̀ ìyí ẹ̀rẹ́ta kọ agbègbè orí from twelve to yá to two yà wọ́rẹ́dọ̀ ẹ̀wẹ́ ẹ̀ àìmọ́ عمر تاريخ قرنا لك ونحن أحق بالملك àpọ̀jù àpọ̀jù àpọ̀jù ọ̀gáàni níjẹ́ni àbánibùrọ̀ ọ̀gáàni àbánibùrọ̀ ọ̀gáàni àbánibùrọ̀ ọ̀gáàni. Ewé ti bẹ̀rẹ̀ kí á bú bẹ̀rẹ̀ kí á bú bẹ̀rẹ̀. ذكر وهذا مثل قرآن ولم يوجد ساعة من الناس أو لم يكن أعنك اليوم وإذا لم يجب تأثير أنا وتوضع هو من الكبير أنا مثل الناس سنة من أن لا يمر أو من أكبر أين كبير قال قال ذلك مكان أصاب من القرآن إن الله اصطفاه عليكم ومن رأي الله كان بدل يتعامل قانين وزاد بسطا بالعلم والجهد أخبرت من رأي الله كان قرآن ilé wa wọn náà wà ní akọ̀lọ́kọ̀ náà kó ní ìlú ọ̀rọ̀ àgbàdo náà nìyẹn ọ̀nyí yàjú sọ́kà tó tó wọn náà kò ní ìyá wọn àti kọ̀mọ̀dá ní ọ̀rẹ́ náà náà nìyẹn. àti ìgbà ọ̀rọ̀ àbọ̀bọ̀ làárọ̀ àbúrò ìgbà ọ̀rọ̀ tó ní ìdí pẹ̀lú ìgbà ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ àbúrò ọ̀rọ̀ ẹ̀rẹ́ mi bàtà kó ta ókè ọ̀run ààyè àbí ọ̀hún ọ̀rẹ́ tuntun lọ́kùnrin ọ̀dọ̀ mọ́kè tọ̀wọ́ náà wọ́n kún ọ̀nà rẹ̀ tó gbé náà nù. Bákan ní ìgbàgbà àtàkọ́ ní kọ̀mọ́dà ní ìgbà máa ń yẹ̀rọ mí. Mo yàn wọ̀nyí gbèrú. Éyè ìjà ni kẹ̀kẹ́ bí ọ̀gá àtàkọ́ tó ọ̀fi ọ̀rẹ́ àwẹ̀ àwọn àwọn ọmọ ọ̀nà. Èmi ọ̀nà ní ọ̀rọ̀ ìgbà ọ̀nà ní owó ọ̀rọ̀ ìgbà ti bá ti bá ti sọ́kùn mìnítárì ní orí ẹ̀jẹ̀ fífíkálì bíù ọ̀wà ẹ̀mẹ́ ẹ̀rọ òde. Ìjọba ọ̀rọ̀ ìka àgọ́kọ̀ọ́nà ike ọ̀nà ìka ọ̀nà ọ̀nà onímọ̀ àdàwọ̀ ọ̀nà ìmọ̀lẹ́mọ̀ òfúrúkọ̀ ọ̀gbọ̀n ọ̀rẹ́ ìjà àmọ́ bá kẹ̀lẹ̀ kan ní àlùkò ìjọba ọ̀gbọ̀n da nije i kuni na tu zaduha se zorvini Eh, it's not that that Abu Koloma. Eh, you cannot go around that. Káyọ̀ náà ṣe àmọ́ yìí náà wípé gbogbo àkàrẹ ajé náà ṣe ṣe ṣe ṣe àkàrẹ yìí. Wọ́n tún bí mi ní ìlú ìwọ ọmọ ẹ̀ ṣẹlẹ̀ lọ́ra lọ́wọ́ pẹ̀lú. Báwo ni lọ́kọ́ ọmọ rẹ̀ nù? bẹ́ẹ̀ jẹ́ ìlú rẹ̀ abúlẹ́gùn abbas rẹ́gbẹ́ ali ẹ̀rẹ́ náà ẹ̀rẹ́ ẹ̀kẹ́ yìí ìjẹ́rẹ kọ́ ọ̀rọ̀ àwọn ìrẹ́ mọ́tòmọ́rí ọ̀rọ̀ àwọn ẹ̀kẹ́ ọ̀pọ̀ gbogbo kéyìn nìkan ẹ̀ ẹ̀ máa صلى الله عليه وسلم أنا وضعن إن يقول أنا وضعن لم يهمني أنا وضعن إن يهمني أنا وضعن إنه قد حتى سيرفع لي لما ẹni tó mo ní ìlànà ẹ̀kọ́ náà gbogbo ẹni gbogbo ẹni gbogbo ẹni mo ní ìlànà ẹ̀kọ́ ìràwọ̀ ẹ̀kọ́ náà tó tóbi ẹ̀rọ ọ̀rẹ́ alákọ̀ọ́ ẹ̀rọ ní ìṣó rẹ̀ bá ẹ̀rọ ìràwọ̀ ẹ̀kọ́ ìgbìyànjú àbámu náà tóbi ní ìgbọ̀gá àlejò kò lọ́sù ọ̀pẹ̀ dáhùn. Báwo ni màá ní ìdí ní abọ́kẹ̀ mi rẹ̀? Abọ́kẹ̀ sáànù náà jẹ́ pé ọmọ ọjọ́ ìrànlọ́dẹ́ ìdí náà ó mọ̀ àbẹ́ àwọn ọmọ. Àgbo kan ní láti ṣe lọ mọ̀ ẹ́ mọ̀hálà. Àwọn ọmọ ní máa náà náà ti kù lórí ọ̀dọ̀ ráàrọ̀ ráàrọ̀. Ṣìjọ́ ti ní lè ta ọmọ ìṣìdára ẹ̀ta. Ọ̀nà màá nà ẹ́bí ìdí dẹ́gbọ́n tàrà wọ̀ ẹ̀ àmì tàmà nà ń dẹ́ àwọn parí. Àyí olóyìnbó eré lórí ìdílé lòlẹ́ ìdílé àjọjà ìgbà ìgbà hanyar yana ya yi na kare gudu suka tantar hanyar yana ya kawo eh kwana kuma da ya kuri ne eh eh eh ne ba ba ne سمر وزاده قهطا سكت الله له بعلمه وبسط الله له بذكره kúwẹ́tì akúwẹ́tì ká wọ́n á rí ìjọba ìkọ́ náà ní ọmọ ní wọ́n ti ṣú ní ìjọba ìbí mi ṣé ìjọba ìkọ́ rí ìjọba ìjọba ìjọba ṣé amúlò kọ́tọ́ ọ̀gá ìjọba ìjọba lórí mọ̀lánà jẹ́bùlá ẹ̀mọ̀lá láì mọ̀lánà jẹ́bùlá láì kọ̀mọ́dọ̀ ọ̀gá. títí ọ̀nà màá níyàwó orí kan lọ́rọ̀ ṣé ẹ̀rọ máa ẹ̀rọ wò dé. But all grammar of God are word of Àmọ́ ìlú àmì wọ́n rọ̀ máa jẹ́ nà wọ́. Ṣé èyí àti èyí àti nítorí? Wíwé gbé ìnáwó ẹ̀ka ẹ̀dá mi. Àmọ́ ìdẹ́gbẹ̀rún náà láti orí ṣe ìkíni bọ̀ gbé. فزاده الله سعفة في العلم والجبن والله يحب ملكه من يشاء ملك زمانه kọ́nà ọ̀dọ́ àtọ́nà ṣọ́dọ̀ di ọ̀rà mílíọ̀nà àti ìrìnlẹ̀ èdè wọ́lọ́bù wá sí òun alẹ́ òmùdùmọ́nà ọ̀dọ̀ ara ọ̀ka kọ́ni ọ̀nà ọ̀fọ̀nà bambam ẹni rẹ̀ ọ̀rẹ́ yẹn múlí ọyẹ ọ̀nà àbùkàfẹ́ múlí ọyẹ ọ̀nà ẹ̀rọ kàfẹ́ ọ̀gọ́mọ̀tà àgọ́dọ̀ kàní ìgbàlú ìlú kọ̀lọ́dà ṣe nà ọ̀dọ́ òdì sọ̀nà níbi kàlọ́ haram ọ̀rùn kàkó fi hàn sọ́dọ̀ wá tẹ̀lé àrẹ tí mọ̀ gẹ́gẹ́ náà kọ́ ìwọ́n dàrá. حديث يا رسول لما جاء النبي الصحيح يقول لما انا اكل حتى صحيح كان عن هو àbọ̀ náà gbàgbà dọ́kítà yìí ní ìdáwó kàwé wa ọ̀nà kàtó ní ẹ̀nà ẹni ẹ̀rọ kọ̀ọ̀kan àbọ̀ kàtó ẹ̀rọ kọ̀ọ̀kan ọ̀nà ìlànà. النبي صلى الله عليه وسلم خاطرا غزوة الموتى عند غزوة الموتى يا ابن عبد ربك مسلم كما تكون عن صدق عن زي زي صدق زي بن حارث سنن من من الفكر يا الله هو الكوماندر بتاعنا ìjà àgẹ́gẹ́ àwọn máa ní ṣàhádà sọ ọkà ẹ̀ẹ́dàgbẹ́ ní ìlú sọ́kì tí a bá ń gbàgbé kọ́ọ̀lù sókè kọ́ọ̀lù sọ àwọn ìmọ̀nyà àwọn ọ̀rẹ́ náà ní ṣàhádà ẹ̀ lọ sáwọn ẹ̀ẹ́dùn rẹ̀ wá mọ́. الشاهد من الواقع الشاهد من الواقع أبدا من الواقع هذا من العلم دي شهادة فقط نقول كل ما يقول في مشاهد ìjáde ọmọ ọ̀dà ẹlẹ́kọ̀ọ́nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀hìn ìkọ́mù ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ilé ìmọ̀lẹ́gbẹ̀ẹ́ ọgbọ́ra ìjọ lọ́dọ̀ ẹgbẹ́ abẹ́rẹ́ ọwọ́ ẹ̀ nọ ẹnì ẹ̀yà ní ẹ̀rù náà ní na ní ìlú dọ́n amẹ́ríkà ní ìgbà yẹn ọ̀rẹ́ ní ẹ̀rù náà. sori pé ní ẹ̀kọ́ suicide mission ọ̀rọ̀ náà náà rẹ̀ ẹ̀yà bá tẹ̀lé ní ẹ̀rọ ẹ̀ ṣé ojú rẹ̀ ọ̀bẹ lọ́tùmí lọ́tùmí lọ́tùmí náà ìwọ́n máa lọ́nà ẹ̀kọ́ òmìnira lọ́tùmí àwọn ọ̀sẹ̀ ní ìjànà bẹ̀rẹ̀ ìgbìyànjú láti àgbà máa ń gbé lé ẹ̀rọ tó mú tó lọ́ọ́ kẹ́mọ̀ mo tún rí ẹ̀ka á èso tó mà mo tún rí ìyá àwọn àgbà àwọn àrẹ bàbá ọ̀gá alhamdulilayi ṣé gbogbo ọ̀rọ̀ àyíṣà hàrọ̀ ti mọ̀ríkà. Sáàkà ọ̀rọ̀ ọ̀rọ̀ àti àgbègbè ìkábàrò náà náà lè dínà. Àdá ẹni ìyọ́mà ẹni ìyọ́mà ẹni ṣé lẹ́kọ̀ọ́ ní Roman Bátọ̀ náà dàtí lórí ẹ̀ kí lóyún tó ń gbé ìlú ìlú ọ̀nà náà lẹ́nu ní ìlú ìdínà rẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀. Jábọ̀ ní ọmọ tọ́lú rọ́jò lọ́wọ́nù ìjọ ní ìjọ hàtà. Alhamdulillah jábọ̀ rẹ̀ ní ọmọ hàtà. Abdullahi dọ̀rọ̀ wà hàtà rẹ̀ fún láàbù. Mánìlú wa rẹ̀ mọ̀. Ló mà dé kú bẹ́ẹ̀ ìkẹ́. Ilé ìgbà yẹn lọ fẹ́ ọ̀gọ́gà. Ha! Dára ẹ̀wọ̀n nítorí wọn ká ọkọ mi ní ká àwọn ọmọ náà lọ́jọ́ àbí wọ́n ti máa kọ̀rọ̀ gbogbo ọ̀dẹ́ ìṣúra holiday wọlé. ṣùgbọ́n tí a ti rẹ́wọ́n tó mú ní ọ̀dọ́ tó ká wọ̀ lọ́gà náà ọ̀rọ̀ náà ní ìpẹ́rẹ́ ọ̀nà lọ́gà pé ó ń dín sùn ní ìgbà ọ̀gá ní ìwàdà àwọn náà ìlú wọn náà gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ ìdí ọlọ́run tí wọ́n lè ní ẹsẹ̀ lọ́kàn ayọ̀wọ̀ àìsàn ìdúró ẹ̀ agbada yi ààrẹ ọmọ jíjẹrò nìkan ilé ìsinmi sọkùrọ wọn sọkùrọ mi bàbá àkọọmọ mi àbàrí ọrẹ fúkẹ mi sòyẹ gbọdọ rẹ fúkẹ jẹrẹ ọrẹ ìjẹrẹ ìjẹmọlẹ ní ọdún wọlé ẹni tí ó kó gbé ọdún rẹ náà lẹsẹ yìí. ojú ìjú ìjẹ́ mọ́tò léyìn ìkárì ẹ̀kọ́ náà ló ń gbàgbé ẹ̀ẹ́dẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ náà ń yẹ ọgbọ́rọ̀. Náà ọ̀dọ́ ti yẹ kó ẹ yẹ kó ẹ yẹ kó yẹ kó lọ́kọ́ ẹ yẹ kó tẹ̀lé. Wọ́n yà wọ́n náà yẹ kó tó kéwì díẹ̀. And mẹ́gbẹ́ ẹ̀yìn àwọn olókùnrin ní ìrẹsì dẹ́dẹ́ká bí àwọn شايف ايه انا بقول القران انا جيت حد هذا غير ما انا بقولك الناس بقى انا بقولك عمي وانا اقول انت لازم تكون وليعلم الله الذين آمنوا سيتكفل منكم في المدرعة قلوب منه احنا ونقونا هنجد هنجد ويتكفل منكم في المدرعة ده ضمن العلم ويش مهدنا معنا tumuri na nufaka wa ya nufaka kafiri yana duka zara so bi la deli muri o duka ana pe me ka ije mere awa mo le di o wadi wa bi ko tin ho awo re ta do bi ta mo le ya ai na na ti zo no ai re kona wa ni la ya sa go go ai ke ko ni ga ilé ìsọlá gbogbo ẹbí ẹkún ẹbí mọ̀sọ́lá ilé ìsọlá. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ان شاء الله تعالى هون كمان ما كبيرين جنا جبان او ما نعلم انا ما الشك او الظن لا يزول الحق

àwọn ènìkó so zom ní ilé ní ẹwọ̀n jẹ́rẹ́ kọ́ọ̀lù zom náà ilé náà ọ̀hún ní ìyẹ̀ yìí títú àṣíwọ̀ tí ó dìtọ́rọ̀ ọmọríta فلما رأى المجرمون النار أنهم مواقعوها أهل ظنوا أنهم مواقعوها amẹ́ríkà èdè méjìlì nìyí abẹ́ náà mọ̀ká wò lórí yíyẹ ní ilé ayé màtíyàmà sí àwọn tàn zọ̀nù àwọn ọmọ wa fi owó ha dene dáwọn fìtọ́ ní ẹgbẹ́ wa ń wọ̀ ẹ kó ń dá àdúrà náà sa ayé kọ́nu aláwọ̀ mọ̀ra fi owó ha ṣe ibi sí ọ̀gẹ́ ní wa ń wọ̀ ìjókòó mo lè nílé náà jẹ́nà ẹ̀rọ ṣé àkà fẹ̀kà ìní ọ̀nàmù àní mùlákin nìkàbíyà ní ìdíta tó máa dáwọ̀ta máa wá gẹ́rọ̀ ọ̀rọ̀ ọ̀nà jẹ́nà wá wá dáwọ̀ta náà wá gẹ́rì nìkà náà gẹ́rẹ́ ẹ̀yìn wọ́n nílé nìkàbíyà ìní àyẹ̀kọ́ǹtù àní mùlákin nìkàbíyà máa ṣúọ̀ kà máa náà wá gẹ́rọ̀ kúrò فاعتصموا لنا وبالآية هم يوقنون يأشوا يقين certain and then absolute certainty قال الذين يظنون أنهم ملاقوا الله ẹ̀rẹ́nà ìkàkà ẹ̀ní ṣú ọ̀kẹ́ nígbà náà kéré mú ní bẹ́ àkàkà kàmí fẹ́ àti ń kọ ní ìlàtí ọgọ́kẹ̀ kàmí ẹ̀kọ́ ọ̀yà ọkùnrin kàmíntì mmiri ìmáàná kọ́rọ̀ kàfíọ̀ ọ̀nà ìdájọ́ kàfíọ̀ ọrụ sí ọ̀sọ̀rọ̀ kàmíntì àti ọmọọrọ̀ ọ̀yà inú mọ́ọ̀rọ̀ náà ká sí àti ìmáàná jàmá ọ̀yà inú náà kí ilé òfin wa sọ́ọ̀rì bí atan kẹfẹ́ rọ̀tà jama nàró ọmọ lọ́rọ̀ ọmọ yà ana ìtàbí ìdìnnìlá ilé yọ̀ǹdó ọmọ yìí ìdílé ọmọ yìí yé ti nílẹ̀ kọ́. sahabi ni rọ́jò lọ́wọ́ àdìmọ̀lẹ́yìn ẹ̀ka anáyẹ̀kọ́ lè dìde nànà èyí ìlú nana kò kájú. ẹ̀dẹ̀tíẹ́ náà náà ẹ̀dà àti pọ́ọ̀lù kan ṣàhábì jìkà ẹni ìrù ilẹ̀ náà ti sọ́ọ̀ ẹnakọ̀bàbù kúrò ẹnakọ̀bàbù three hundred and thirteen check a thousand plus engine street out of the field the evening down so ẹ̀rẹ́lẹ́ ní ẹ̀yàn wọ̀ yóò mọ̀ ní lẹ́ka ààyè owó yẹn ní ẹ̀yàn ẹ̀rẹ́ ọwọ́ rẹ̀ ti dìbì jẹun ìbí ńlá ẹ̀ sì rí jẹun. tí wọn wù wọn nìkan mi bí a ti ń kọlé lẹ́sìn gọ́lá bọ̀ sí ẹ̀sán kẹfẹ́ sàn bí nígbà ìsọ̀n ìwé náà báyé sọ́ọ̀rì látà ọkọ̀tọ̀ náà lé wọn ìjà lóko ìnú. kuma wàlláhu máa sọ obìnrin òmùrí yọ náà ìyá bàbá náà kí ẹni sùúrù والله مع الصابرين امورنا ربنا كنتم انا النار والله مع الصابرين اعبنا نني سنو ان يقوى اكثير فيه Láyé jihad, èyí ní sùúrù, àyí sùúrù wọn, àyí sùúrù yìí, àyí sùúrù ká lọ́wọ́ ọ̀gọ̀, Màjínẹ̀, àyí sùúrù ká ṣe àtàlá, ṣe dùdú lọ́mọ́ ń láwọ̀ ìdùmánì ṣe wàá mà nípa ní àyàwó tó kéjì rẹ. wàá yẹ jẹ́ra tó wọn tí ò rí ní ìwúrí ìmìtínlẹ̀ rẹ̀. àṣẹnikọ́ gbọmọdé kọ́ ijó àwọn ọgbọ́dà ni ijó àwọn ọgbọ́dà ni o máa rí dé ibi lórí títà that's it all ṣẹlẹ̀ ilé kìdí ọ̀nà. Please calculate it. ẹni àtà kéjì kúrò ìrìsìkèjì múlẹ̀wé ilé ẹ̀kú kéjì agbẹ́dọ̀ kẹ́ni náà kúrẹ́ kó ẹ̀rà náà sọ̀rọ̀ mi na wọ́n fi náà kó jọ wọ́n wọ́n lẹ́hùn bí ẹ̀ndẹ̀ náà kún jẹ́ náà ó kó ní náà ẹ̀kú wọn yìí. náà yìí ní òbí náà náà ti ọ̀ ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ náà rí àkàtì tẹ̀ lágbára. Ọlọ́run máa sọ obìnrin ìṣúlẹ̀ náà kẹrẹ́ náà rò ìṣúlẹ̀ náà là ń yí oṣù rẹ̀ kò. Wọ́n làwọn ènìyàn ìlú ẹ̀rù kúrẹ̀ kò. Ọ̀ ẹ̀ mú rí. ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فهزموا من بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين أمر سبحانه وتعالى حكى ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أقرب علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنود أمرك جنرال برزوا بمعنى جنن نار ظهر بارزا جنن مرا هوري كده قالوا عن فوق مني عين قالوا كان بتاعي يقول لك كافي عين قالوا ان جالوا في كمان بارزوا جنن هوري ẹ̀rọ ni ráhùrẹ́ tẹ̀ ìjálù tó wọ́n jẹ́ lóòdì ìjálù ọ̀nà ní tó jálù ọ̀nà ní Son dukkan, son dukkan ní jaya ọ̀. Jíjẹ ní jaya ìpínlẹ̀ òkàbó. Kọ́ọ̀lù lẹ́ka yìí. Ọ̀rọ̀ bánà áfùnrin alẹ́ iná sọ́bọ̀. Omúrí ìnáwó tí ó ní ẹ̀yẹ̀dá. Súrì rẹ̀ ní orí yìí, múrí náwó rẹ̀ ní sùúrù. Bí a nyẹ́ mú ṣe mú dọ̀, bí a fi ká máa.

wata fida náà nà mí náà wọ́n yẹ máa ń ẹ̀fẹ́ yìí yìí tiẹ̀ tẹ̀ na ah, because ramen rí jẹ́ kẹ́nẹ̀ ẹ̀ka kẹ́nẹ̀ you are finished. And what are we? Very body beat, the body tell eh, design. And what are we? ẹ̀yàn ní màá ní tí wọ́n lára ẹ̀fọ́ ní ìníkẹ́ ẹ̀mí máa nà pèrè ọ̀. Pèrè ọ̀ àmì ìtẹ̀kí bìtì àtàkárá ha. Yóò rí ìyẹ̀dá mẹ́ta ọmọ ní ìlú bọ̀gbá náà áfíríkà lọ ilẹ̀ kọ́bùrọ̀. Ọmọ ní náà wọ́n yí bí ìyá ẹni tó ń lọ. Mo wà sọ́ọ̀dì tẹ̀sí àmàlà ọmọ ilẹ̀ ara àti ìrìndì náà wọ́n ti ń jẹ. Wọ́n tún náà kálẹ̀ kọ́ tuwa mẹka ya nyukata nílẹ̀ tó ìlàgó kàbíyìn ìlàgó àbí kàbíyìn yìí tọ́ ẹsẹ̀ dùnà dùn ẹ̀rẹ́ kọ́ orí ìjọ kọ́. فهزموهم بإذن الله الله أكبر فهزموهم بإذن الله أمري أولاك فقتلوهم بإذن الله أمري أولاك فطلبهم بإذن الله فهزموهم mori ti dẹ́n ní ṣíwú ẹ̀tẹ́ mori ọ̀gá pé dẹ́sẹ̀ dẹ́sẹ̀ tó wà náà wà ní ẹ̀ wà lẹ́yìn mori ti dẹ́n ní ẹ̀tẹ́ ní ìsinmi gbáà kọ́min sí atin pẹ̀lú ìlàlẹ́ dọ́làbà sí atan ṣàfihàn tán di máa bá di ìsinmi gbáà ṣàhàgàmú hàn di ìsinmi gbáà mori ti dẹ́n ní ọdún mori ti

Ìjágẹ̀, ó jẹ́ ọ̀nà ọ̀dọ́ òde, ẹni ó kọ̀mọ́ndẹ̀rẹ̀ kọ̀nà kọlu. Bọ̀t ìjágẹ̀ ẹ̀ láì kọ́mọ́ tẹ̀yìn. Ìka, ó jẹ́ tó yẹn nígbà tó tẹ̀yìn dọ́tẹ̀ rẹ̀ṣọ́. Dọ́tẹ̀ rí umar idan kudaye mulk ziyan wal hikma àti wisdom siraye so mulka na ke zana wani ne zai zaɗi mulka ne kuma dawa da ne sira in yi zai kwano a nibi da ubara ne so were ẹlẹ́lẹ́ ilé orí ka ibà lọ́nà amánigán ní kọ́ọ̀tù bí sọ́bí ilá ẹ̀ ní bẹ̀rù bí lóòótọ́ wọn náà láti náà ní kọ́nà náà wà kó rí ajé ní kọ́tọ́ kàrẹ́ ìjọba aṣọ ìjọ ìjọba àmà dárúkọ nìkan gbọwọ lórí ká ìjáde dára yìí nìbí tó mú lọrẹ ẹni ìdáwó àrùkọ nìkan gbọwọ ẹni náà kúrẹ pé nínú ikọ àyà rẹ ẹyìn. ẹ̀rọ náà mi sọ̀rọ̀ ẹ̀rọ náà ní ìdáwó gbọwọ́ lọ́wọ́ àhẹ̀ sílẹ̀ náà rà ẹ̀ ah! tí wọ́n tàbí ọgbà ẹ̀ka àtọ́run ìsì fáìtà tí mo yàn lẹ́ka ìdíje fáìtà ọgọ́wò tó dé ara kọ̀ọ̀pá ọ̀nà ìlú ìtúrónà bọ́ọ̀lù prọfẹ̀tì. Kuma wani hikma a fi hikma, wa ni siratu namun turin mana sayar nabi dawo. Sorry, wa alanna lahul adi sun mun yi yanki sama ne in yi cewa yan kwanan do everything níbi dáwù ọ̀nà olùsọ́ọ̀tù ọ̀nà sí ìjẹ́ dáàtọ̀ náà ní two different technology ọ̀nyọ̀ fún mọ́bọ̀ ọ̀nyọ̀ fún bíṣọ̀ àìrò àjẹkẹ́lẹ̀. wọ́n kọ́ ẹ ká sí pápá ojú dáadáa rẹ̀ àìsàn ọ̀rẹ́ ìmọ̀ ní ti ń jẹ́ mẹ́ẹ̀. mo ti dọ̀nà ọ̀rọ̀ nǹkan náà yín kàdí yìí. mọ́tà sọ́nà anábìyà níbi dáwù àníbi dáwù dáàkì

وعلمه مما يشاء ومولك جون الرؤيا àbínà ìkó ìgbómúlí ikọ̀ lórí ọdọ́múlí sọ́ọ̀yà lómúlí ìbùnà ẹ̀kọ́ ọgá ìdájọ́ tó tó mẹ́lẹ́ nọ́lẹ̀. wọ̀lọ́wù ládàbò lọ́yìn náà tàbí ọ̀rọ̀ bí báàbù ọmọ ẹ̀rọ náà kàkà ọ ní sí ìpa iná rẹ̀ yìí tọ́nà àti jípẹ̀ ní góòlì wọ́n ní ṣàínàlà tó ní ìgbìjẹ́ ìdáre ní lẹ́kọ̀ọ́dọ́dọ́dọ́ àbẹ́tẹ̀ àdúgbà ìmọ̀ ànàmú jọ ọ̀nà àti ìṣọ̀mù lọ́nà àti jẹ́ẹ̀kì ẹ̀ẹ́kì ìṣọ̀mù ẹ̀rọ àyàmúra ọdún ìta ọ̀lá

so ita náà ní ẹni mẹ́rin ọ̀la ìlú ọ̀hún ní ìlú rọ bọ́dà fà ní sáínà ẹni mẹ́rin lọ́yìn ọ̀nà rẹ̀ gómìnà wọ́n sáínà ẹni mẹ́rin sọ́ọ́ ọ̀nà kọ̀ọ̀rọ̀ àgbà. ولكن الله ذو فضل على العالمين àkókò wọn ìwọ̀nà ọ̀tà ńlá lọ́bí fọ́dílì àánà náà kùmúrí ọ̀nyọ̀kwányé sórí àbànírẹ́ tó tó múrí gbígbányé òun ní èdè yìí àmọ́ múrí ọ̀nyọ̀kwányé tó rà bẹ́ẹ̀ tó dé mi àwọn ànáhùn àgùkọ ní àǹfààní tó rà bẹ́ẹ̀ rẹ fún so ọ̀nà ọ̀dà ọ̀ tó ìtàn tó tẹ̀ ẹ̀dọ̀ rẹ̀ ti àrùn ẹ̀ sáadà fún mi ọ̀ simple as that. تلك آيات الله نتلوها عليك بالحق وإنك لمن المرسلين تلك آيات الله أمريكا حافظة فنافع يقول لنا تلك آيات الله النبي داود ولا نبي ولا نبي تلك آيات الله تلك آيات الله Ẹ̀rẹ̀kẹ́ ẹnánàbẹ̀ ní jálù tẹ̀lẹ̀bù jíjẹ́ ìdíjẹ́ ní àbáníṣọ́ àyàtùmọ́. تلك آيات الله مطلوبة عليك عبد غير مجي ليا شاية ايوان انوي عبد محمد صلى الله عليه وسلم بالحق دير ديلا وإنك بغتارة ايوان محمد صلى الله عليه وسلم لمن المرسلين والله انون دويا كما يحب النبي صلى الله عليه وسلم أولين تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بريح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء تبصروا ولكن الله يفعل ما يريد Omúlùgbọ́n ọ̀tà alá ìjọ́sìnkọ̀nà pàrẹ̀ lọ́kọ́ àkàrẹ̀ níta, wéyí ṣùgbọ́n àìkàrẹ̀ ọmọlọ́nà àtọ́lùsì àníbìjá àrùkà ohun tó múrí àìsọ́lọ́wọ́lẹ́ ọ̀fẹ́lẹ̀. Omúlùgbọ́n ọ̀rẹ̀ àbẹ́sẹ̀ nìyàn تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما قتل الذين من بعدهم من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد أمرك تلك الرسل تلك الرسل بمعنى تلك قصة الرسل أمرك أبدا من إجابة أم توريني أنا كيرافة ọ̀ntẹ́ni ọ̀dọ́lùnà báàdọ̀hún alábáàd ọ̀ntẹ́ni ẹ̀mọ́ríbíà dídùbá yẹn yìí tán ọ̀tàn ọ̀ntẹ́ni tómúrí àtàlùkà nínú wọn máa ń kàlámà lọ. iná ọ̀ntàn ni ayé náìka ayé àdúgbò ayé náìka ọ̀rọ̀ múlíọ̀ náà kàrẹ́ ẹ̀nà òye wà kàlámà lọ́hùn mọ́tà tẹ̀kílìmà orí tó mọ̀ náà ní mọ́tà ọ̀kàrẹ́ Àmórí àrá àtàwọn náà ọ̀. Anibiyọ, wọ̀tá, anibi Ibrahimiyọ, àtàkọ̀gọ̀láhù Ibrahima, Ali, àmórí kìí kọ́ ní náà dọ́nà iṣọ́, ẹ̀nàwó akọ́ náà tó mọ́ ní náà ní Ibrahim. Kuma anibiyọ náà, anibi Ibrahimiyọ. Kíni já ibi kàlí náà sí ìmáàmà? Anibi Ibrahim ọ̀nà àlẹ́ yìí tó lọ́sọ̀ọ́sọ́lá But unto Muhammad sallallahu alayhi wa صاحب اللواء الحمد يوم القيامة صاحب المقام المحمود والحوض المعروض عليه أفضل الصلاة والتسليم أنتم لي أواصل فلاك حمد يوم القيامة أنتم لي مقام المحمود أنا كان لي بثمان يوم الرعوة الملك سبحانه من الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا من الرسول صلى الله عليه وسلم أنتم صلى الله عليه وسلم يوم القيامة أول الشافع وأول مشفع wani e ba duk da yi mulkin makarai yawan tiyama sannan mu ne ba wuka ne a bi zaura na yi koyar e da kare kun mutum tun mun tun na wani tun mun na duban yau da tuwa duban yi yi yin yau da suka amma ne bi zauka wa a kan ya yi sabta maryam albayyinat mulka annabi isa dace bayyinat Ìmáàna aláàmìrẹ́ ìdáni kàmìrì wọn nígbà níbi ìta anásàmì ìgbàjìmá di ẹ̀rà, anásàmì ẹ̀há di ẹ̀rà, àdébì ìta ààyè kò lè fi kọ́ lókùn mọ́ ní ìdómọ́rí ha pẹ̀sẹ̀lẹ̀. Àrẹ́yìn, àdébì ìta olóògbé obìnrin halakuma hawa abúrọ́sá bí èzì. Ààyè, kò lónìí pé àdébì ìta dọ́mọdé ó dùn anya nnaika ọjà wọ́ọ̀rì rírì ọmọdúwà ndọ́rọ̀ ndọ́gba ẹ̀kọ́. onídàámọ́ onídàáyìí dọ́nà ó dáadáa because annabi daga chance ruhul qudus ruhul qudus malaika jibril mulki malaika jibril duk ruka sai nawe annabi dan alayhi salam حديث عليه صحيح البخاري ومسلم متفق عليه ان حديث هناك داون ابو هريره رضي الله عنه anyị ahụtanya ọ nọ n'anya dọrọ kọmụdị amaghadatan dịka wallahi lezi fadọlọ musa alal alamin kọ́nà sí olórí èkó olórí náà ká ọmọ ilé mọ́ta tàbí mọ́ta ìjọba àbẹ́kọ̀dé mi ọmọ ká ẹ́ ọ̀sán ọkùn bá nínà nígbà yà lè ìdàrú di àbúrò ká wà nìkan nù ṣáà rẹ̀ sọ́mọ́ fi hàn máa yé ìjọba náà àwọn kan rẹ̀ lọ́jọ́ ń ana kazo wani zalla ta da mutum irai ono ne kai mutum subhanallah yauna shadan la tufaddilini ala al-anbiya wa la tuhayyiruni bain al-anbiya oka àtúrẹ̀ ọba àtúrẹ̀ nínú ìtọ́jú bẹ̀bá níbi ní ọdún yàtàrẹ̀ àná ètò lóyún kuma tura yan ne kama su tura sallai kan na ta aika ne bi zuwa hemi zuwa hemi tura yi da sura roman kuwa ita ne waka la wallazi sabba mota alal alami don tu mutum sun lokacin al'adari a kan ne ba آفاق قبلي أن جوز بالصحقة الطول أقعد يوم القيامة يوم القيامة وهذا وانا ما كنت يوم كتان صلى وتمام وانا نبي إن كنت هذا ما كنت أولين بيه وطن أما نبي موسى يوم القيامة يجب أن يكون كلا لا لا سموني توجهه ọ̀nà ẹ̀ ọ̀nìlọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó ẹgbẹ́ ìwọ́ta ọ̀nà ẹ̀ aláyé kúlẹ̀ tó ṣílá ọ̀tá tó ní bá bá bá máa dùn níta àlébùn ó tẹ́jú ìgbàlẹ̀ rẹ̀ tó mú ní lórí tí ó lẹ́ àlẹ́ rẹ̀ tó mú ní So ọ̀nà ẹ̀ àlọ́dùgbọ̀ tẹ́tẹ́ta. Ààrẹ ìyànnà náà dákọ̀ nìkan lóòmò ní Rabi Ari ni Anzoro ilẹ̀ Sumuri Kalanta Rani, Wala Kinzoro ilẹ̀ Jabal, Wala Masa Jalla Rabbahu ilẹ̀ Jabal, Ala Hudasa'an, Wahara Musulka, Wala Ma Afaqa, Wala Inni Tuktu. Al'an. Ọ̀pá ọmọrí ìgbẹ́nilé ìrọ́dún láàárọ̀ tó mọ̀rí kúrò yìí rẹ̀. Sọ máa rán díkú wọ́n tí ọ̀tá bọ̀tọ̀ wérí kọ́ látàbọ̀nà. Kí wọ́n kí ẹ̀nà tó ọ̀tá bọ̀nà, látàbọ̀nà ló jẹ́ àrùn. Jẹ́ndú ẹ̀kọ́ ojú rí. Júmọ̀rí tí wọ́n tó ọ̀. Ṣáàpù. فلما تجلى ربه للجبل جعله دكاء نكبت الجبل حتى بعد بعثته ليه سو اتني هم يرى نبوتا وقرر موسى الحيكم أن يمتدى الربلان

Yana nufi an tumuli sallasalam gani, an tumuli ɗaya ba kere kore, wa da ka an tumuli ni ganin na ka ne bi ya yi kafin. An tumuli ọka wọn, wọn abẹ́ da dọ́ka yi ọ̀nà. Ọmọ gbọ́n náà náà bá ní bá. Àwọn kọ́ńtọ́ rẹ̀ máa lẹ́ra ká. Àwọn àti èdè wòye, an tumuli ni ilé dọ́ka yìí. Ẹ̀ka kọ̀ ẹ̀kọ́ ló ń jẹ nínú ọ̀nà. Ilé dọ́ka yìí ó tumuli nínú ọ̀nyọ́ wọn náà ọgọ́wọ̀n ọka anna hada نهي عن التقدير في مثل هذه الحال التي تحاكموا فيها عند التخاطب والتشاجر ka wọ́n tó mọ́rí èsù ní ọdọ́ wọ́ ka ọmọ nípa ìmúlẹ̀ ní ìdẹ̀yẹ̀yí ẹjẹ́ ààyè kọwa ìpínlẹ̀ ìpọ́nyà ní ilẹ̀ ìjẹ́ ọ̀rẹ́ ìjẹ́ ọ̀rẹ́ láàkọ́ ẹ̀ta ní ìgbẹ̀sáadà ìkùnmọ́ ọdún tọ́rẹ exposition ẹ̀rọ̀rọ̀ na ẹ̀kùnmọ́nọ́síkẹ̀ níbi rẹ̀ kàkà níbi tó kẹta kàkà níbi tó kà àyàjẹ́ àkàrẹ́ tó mọ́rí yìí tó àkàrẹ́ tó mọ́rí yìí àwọn tó mọ́rí náà níbi ìjà náà máa wọ́n wà náà kà níbi àyà sọ ọ̀ta ìdí ẹ̀wọ̀n ẹ̀yìn

Kọ́ntùn ni rótòlì ní ẹni gbanyin ni àbíyá. Kọ́ntùn ni gbanyin náà bí tó ti tàbíyá. Ọmọ ní wọn wọ́n tààrà, ọkọ̀ wọlé iṣẹ́ Allahun máa pọ̀tẹ̀tẹ̀ lálẹ́rẹ́ ní mi ń bá àdìyìn. Wọ́n rí kẹ̀ àbẹ́ náà nàbẹ́ ọ̀rẹ́ máa ń tán kẹ́ nínú àbẹ́ náà rẹ̀ iná kalẹ̀ ní tẹ̀ náà rẹ̀ rẹ̀ ní. ẹ̀lẹ́ ẹ̀ náà kọ̀rẹ́ kó ẹ̀lẹ́ ẹ̀ náà yẹ̀rẹ̀ kúrò kalẹ̀ ní nígbà tí máa jẹ́ atọ́mọ gbẹ̀yìn náà ọ̀rẹ́ mi náà ìkéré tí gbẹ̀yìn náà eré tí kú tó tó mu nílẹ̀ bá ẹ̀sìlẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ rò. omori kọ́ ayẹsẹ̀ kúrẹ́ kó rẹ̀ wọlé àti ní ìfúnbẹ̀lẹ̀ kú. ẹni wúrà àjà ẹni lọ́sọ̀ǹkà ẹ̀fọ́mọ̀jẹ́ ọ̀sọ̀mọ̀ ọ̀tọ́kùn náà jẹ́ níbi wọn máa níbi nǹkan níbi ẹ̀ àwọn àwọn. a ń gbọ́gbọ́ ìdáká sí ní kiri náà náà jẹ́ ọ̀nyà wọn kẹ́ akọ kọ̀m̀pẹ́ ẹ̀ka àníbi ìta ìgbọ̀ ẹ̀yìn nìta àbúrò àníbi ìta ìdọ̀dọ̀ a ń gbọ́gbọ́ ẹni lọ́wọ́ ìta àbúrò àníbi ìta أمريكا بين إيراك أي فمنهم من آمن ومنهم من كفر ما أنينا لنايكا إني دو لا أنينا لنايكا إني مكاوري تيار مكاور ملك ولو شاء الله وهذا بلي لا كوين يونا دو لا كوين يونا مكاوري أمري هذا بلي مكتل لذي أما ولكن الله يفعل ما يريد ملك سبحانه بينهم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع أن يأتي يوم لا بيع ولا شفاعة والكافرون هم الظالمون أطعمك الله من جين يقول الله تعالى حتى يا أيها الذين آمنوا أعوذكم مما رزقناكم قبل قضاء أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون Ọmọ ìgbẹ́mọ̀ ọjọ́ àjà, wà dẹ́ ìdè

kálùdún náà lẹ tó tí ojú ara rẹ̀ lẹ̀. Àwọn fi kún ní máa lọ́kún náà kù. Máyíkà sọ àwọn fi kún bẹ́ẹ̀ ó lè dé fún ọmọ tí mo kà náà ọ̀rọ̀ tí wọ́n mọ̀ fi kún ní máa lọ́kún náà kù. La ilaha illallah. láàrin ìkọ̀wé máa ń wọ. Yá ayọ̀ alẹ́ bí na àmàlú. Bẹ́ẹ̀ kí mi ní. Iná ọ̀nà àpòkọ̀rọ̀ ìgbọ̀rọ̀ rẹ̀ náà. Wọ iná ọ̀nà àpòkọ̀rọ̀ ọ̀nà àmì. Yá ayíwá lẹ́rí láàmàlú. Yá náà mi ní. Àwọn ẹ̀dọ̀ ọ̀nà ni, ọmọ ìtumà ẹ̀ ọ̀nà náà dọ̀. Ìtumà ni يا أيها الذين آمنوا أعوذكم مما رزقناكم أمريكا Dúwọ́ kí ó mọ̀rí ìjẹ́lẹ̀ ìkan máa gbìjá náà nínú, tí من قبل فرج أن يأتي يوم ذكر نبرنك لا بيع فيه كلمة مثل كلمة رنا فأي صدقة أنا بيوم القيامة سؤالها خلة كذين يطع بمعنى وطوم من فنه كل يلو ذاك يطع فهو كل كل أكثر كل يوم يفر المرء من أخيه وأمه كذا وكناو أنا أم أن تيجي تقول يا شو لو أنا كنت تقول أنا نريد تقول يا أخي أنا problem يا أنا من يقول يوم تفعل كل مرضية عما أرضعت Àwọn ní oúnjẹ náà ti rẹ̀ láàárín lọ́jọ́ tó ní ìtọ́jú kọ́ fi, ó ìkújẹ́ náà fọ́ọ̀dù ènìyàn. Ìjọ náà yéé náà ti fẹ́ lọ sàwọn ẹ̀kọ́ ọ̀rẹ́ la ọgbọ́n rẹ̀ dàwọ́rí. Wọ́sọ́dọ̀ olùdábì Mọ́ndé àbó oníṣu ọdẹ rẹ̀ mà ìlera. Olóòmọ ọ̀jẹ̀ mẹ́rin láàyọ̀wé lówó ìbẹ̀rẹ̀ ìrìnra lóko ní pọ̀ fún tìbíṣọ́ náà bẹ̀rẹ̀ ọ̀hún lóò ní ọdọ̀ pọ̀ olè òníkẹ́nẹ̀. Ọmọ ìkọ̀ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ títẹ̀ ẹ̀ àgbó mori nígbà tó lè mori ọ̀rọ̀ ti dẹ̀ kó nù ọ̀rẹ́ náà ká ẹ̀jẹ̀ ìmọ̀sí. àǹtíwò wẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ máa ní ṣùgbọ́n ti sọ Sọ́mùrì bí àìlọ́, àádọ́lì ògbò aláàtìjá ọ̀rọ̀ máa lọ́ òní ìrọ́nà ẹ̀kọ́ àfẹ́lẹ̀. Àdábìn àlìyàn. Ìwọ́n náà wọ́n láti àwọn ọmọ mi lọ́rù yóò fi lẹ́nà pọ̀ tẹ́lẹ̀ wọn rẹ̀ náà. Tó nínú nábí láàájì ọ̀rọ̀ tó ní ìní ọ̀tún dáa nínú nábí bí àjọ ọ̀rẹ́mọ́ni yóò tún kọ́kọ́rọ̀ wàhálà rẹ̀ láì ló mú ilé kí ní pìtà ní amọ́ríkà yìí wọ́tọ́kù yọ́ọ̀mọ́ni wọ́tọ́kù yọ́ọ̀mọ́ni látàjìdì náàdún ànáàfì ṣe ìhà wọ́lá yíkúbà ní ha ṣàfáà amọ́ríkà náà rẹ̀ yàdó ṣàfáà ẹ̀rẹ́ ìyọ́wà àdó ìwọ́ta wàhálà ìwọ́n gẹ́nà wọ́n inú kọ́ ní pé o mọ̀tàzílà àgọ́dù mọ̀tàzílà ní iná kìdẹ̀ ní ẹ̀yìn sáà ìjàmbá. ẹ̀rẹ́ tàmù ní kẹ́lẹ́ mọ̀tàzílà mọ̀tàzílà mọ̀tàzílà Àtà ìrìbò ìdílé ọ̀nà ìrìnká nọ ẹ̀ ẹ̀ẹ́dọ̀ ẹ̀kẹ́ta ìṣẹ̀fà hàn. Àmì àwọn kọ́lá ní ilé ta omóríkà aláwòdá ilá ilẹ̀ ọ̀wọ̀ láàrin ìkọlẹ̀ máa ní àná pé omórí ìwọ̀ ọ̀nà omórí ìwọ̀ ọ̀nà láyá ti ti fi aláwòdá ilá Àzọ̀múnjì wà láyé ṣẹ̀únà ilá ìlìmọ́lẹ̀ pọ́dọ̀ ní Rọ̀tún. Bí ìbìlá àndì ríjọlá àwàkù, olúmúlì ní ẹjú sọ̀dọ̀ wọ, olúmúlì ní ẹjú, olúmúlì ọmọ ìyọ̀ndà ẹ̀ lọ́mọ ìwọ. Súnmọ́rí kí tọ́yì, wàlìkáfírùn àwọn mọ́lìmọ́n. Àgbọ́mọ́rí kò agbòrì ọ̀nà. Wàlìkáfírùn àwọn mọ́lìmọ́n. Gbọ́nà wàlìkáfírùn àlẹ́bìnà láṣọ́bọ́ àtẹ́lẹ́kùn yóò mọ̀ ìkìyẹ́wà fún mọ́lìmọ́n ọmọ náà ẹ̀rẹ́ nàná ọ̀mí òkú wẹ́rẹ́ kàfíró nù mọ̀tádà subject zọlìmù predicate kó wọ́n ayọ́lọ̀ náà ló kàrí àní bọ́ọ̀lù kọ̀ọ̀rọ̀ náà kọ̀wé kó ọkà the kafir is a zọlì ọ̀rẹ́ màá ní yín níbi wọ́n ní central analysis tó wà yẹn regarding sorry subject ìṣe zolin sọ́yàwó predicate so láàrin subject ní arabic mubtada predicate yọ khabar now ọ̀rọ̀ nù kàrin yẹn ẹ̀yẹ́ nù kà bọ́ bí ọ̀rọ̀ lọ́nà ẹ̀lẹ́rù Wọ́n yẹn tí máa yìí. Trade came on the subject. The which one is stronger? Like the subject I know is trade came. So, the man now was trapped in a room and So, ضم الضمير ضمير فصل بين المبتدا والخبر يفصل بين الكافر والظالم للدلالة على الخطر مبتدا في الخبر كله yana kuma na kullu al-khabar fil mawqad bil mubtada abuga na ka bo aba am ko sorry abuga no aka about the subject it's just part of the subject now wal kafirina hum mujalimun bima na haji jalimun ila minna sona minna ni kabi